láàyè ní yẹ̀kín ó lè túmọ̀ sí ìmọ̀ ilé tí ó sì èméjì gbẹ. العلم الذي لا ريب فيه ولا شك ìmọ̀ tí ò sí èméjì ń bẹ̀ tó dára lójú láàrin láàrin kan náà Qur'an Karim ìgbà tí ẹyẹ rúdúrúdú tó wọ́n bá anabi Suleiman aleyhi salatu wa salam nínú wàjibtuka min sábàin bi nabain yaqin wọ́n ní mo ti wá mú báyìí Suleiman láti ìlú sábà bi nabain yaqin pẹ̀lú ọ̀rọ̀ èyí tó dájú tí ó sì yẹ méjì ń láàrin ọlọ́run tó ń lo ìyàkín pẹ̀lú ìtumọ̀ ìmọ̀ tó dájú nítí èmi sí èméjì ń bẹ̀ أعوذ بالله ثم لترونها عين اليقين عين اليقين nítí èèyàn rí nínú ìtumọ̀ tó ti ń bọ̀ fún nǹkan tí èèyàn rí yẹ̀kín ó tún ń túmọ̀ bẹ́ẹ̀ bákan náà yẹ̀kín وتمنتما الموت الله رب سبحانه وتعالى الله صنع القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم الله وعبد ربك وعبد ربك حتى يأتيك اليقين سالة وباري تتتي يقين شوف إن يقين نبوري onan al-maut ay wa'bud rabbak hatta yatiyaka al-maut máa sin ọlọ́run ọba rẹ títí tó fi tán lórí ṣiṣẹ́ lọ. ṣùgbọ́n àlùyẹ̀kìn lẹ́yìn tí afọ́gbéyàwó ní báàbù yìí ó ní í ṣe pẹ̀lú al-istiqama kéèyàn dúró ṣinṣin kéèyàn mọ́ lẹ́yìn torí pé yàtọ̀ ń bẹ láàrin al-ilmu wal-yaqin ọlọ́wọ́ bá fi sọ pé thumma latarahunnaha 'ayna al-yaqin láàyè ní ọlọ́wọ́ bá 'ilmu al-yaqin ìmọ̀ ìdúdáyà lójú ìyá lè mọ nǹkan mí nígbà náà tó bá tún dàrú mọ lójú ó tún lè máa òkú lórí ẹ̀ ṣùgbọ́n 'ilmu al gbogbo ibi náà rí ká gbé sí ní tí mo mọ̀ ìwé mi lójú àlùyọ̀kẹ́yìn ọ̀nà ọ̀nà ni kéèyàn ó dúró ṣinṣin pẹ̀lú kéèyàn gbọ́wé nípa Allah subhanahu wa ta'ala nípa òjíṣẹ́ rẹ̀ àti nípa ẹ̀sìn Islam kí yọ̀kẹ́yìn wà fún yàn kódà kó fi wípé ọ́pọ́sìtì kéèyàn rò ní ìṣẹ̀lẹ̀ kéèyàn sì tún ní yọ̀kẹ́yìn. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ṣe sulhul Hudaybiyah táwọn kẹfìrí sọpọ́nà sallallahu alaihi wasallam ànábì ní wọ ìlú Mẹ́kà láti ṣe umrah ànábì lọ fáwọn sàádé pé lọ́dún yìí á ṣe umrah ẹ̀jẹ̀ àlọ́ ìgbà tí àwọn kẹfìrí gbọ́ pé wọ́n fẹ́ wọlé wọn ní kò sáyè bẹ́ẹ̀ bá sì wọlé àìtí ẹ̀ lé wọlé náà ṣùgbọ́n tó ń bọ̀ yìí àjọjọ sàdéhùn ṣùgbọ́n bàbá wa dọjọ́ ní àdéhùn láàrin ara wa èyí ò túmọ̀ pé wọlé náà kò túmọ̀ sí pé wọlé o sábà pé tí èèyàn àṣírí làákà yẹn ni pé téèyàn bá yọ ṣàdéhùn ká sì wọlé wọn á jọ ṣàdéhùn ṣùgbọ́n ètò ní wọlé náà. alẹ́sàlá sàlám kí ni àdéhùn nínú àdéhùn tá a jọ ṣe òun náà ni wọ́n pé ọ̀kan náà ó ti pé tí ẹnìkan nínú wa nínú àwọn kèfèrí tó bá wá bẹ̀rẹ̀ níbi tó fẹ́ gba islam ó dà padà sọ́dọ̀ wa. ṣé ìpín tó ọkọ tẹ̀lé náà ni pé tẹ́nìkan náà nínú àwọn tó gbà ọgbọ́ tábà bá wá sọ́dọ̀ tiwa náà àwọn náà dà padà nítorí ọkọ tẹ̀lé yẹn wọ́n ní ṣùgbọ́n bá wá látọ̀dọ̀ tiẹ̀ tó bá wá dára papọ̀ mọ́ wa ọkà àbọ̀ ọ̀farama anábìnrin mọ̀farama sallallahu alayhi wa alihi wa sallam.

ó fọwọ́ bá àfọwọ́ Umar bin Khattab ó fọwọ́ bá lẹ́nu púpọ̀ wà lọ́ba nàbí sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n bí anábì yóò wò pé afalasna ala al-haqq wa hum ala al-batil ní òjíṣẹ́ ọlọ́run ṣe báwa la wà lórí òdodo àwọn náà wà lórí irọ́ qala walima narḍā bi anfusinā ad-damī'a kí ló wá dé bá a fẹ́ fà yìí dára dára dá àbùkù báyìí kọ́mọ kàn wá. àràbí sọ̀rọ̀ àràbí dákẹ́ àbá ọmọ bùsà ń dàrọ́ lẹ̀ ànábì sallallahu alayhi wa alayhi wa sallam ànábì ní àwọn ah, yọnu sí yẹ pẹrẹ walakin lan a'si Allah mi ò lè yapa àṣẹ ọlọ́run ntọ́lọ̀ mi ṣe ni orí mi ni mò ń ṣe. àfọ àwọn ọmọ ìbùrù kan tó rọ rọ lánàá ó tún kó lọ́dọ̀ àná sọ̀rọ̀ ọlọ́pàá àfọ àbúbákiri ó ní àwọn lẹ́sìn náà lọ́kàn wọn lọ́pàá kí ni eh, gbogbo àdéhùn tó ń bá wa ṣe yìí ṣe bá ojú orí òdodo làwọn wà táwọn wà lórí aliwa nàbí hàk ànábì ọlọ́run sì ní ànábì sallallahu alaihi wasallam àbá àbákùrẹ nàbàlẹ wà nàbẹ yìí lọ àhà ànábì Ọlọ́run ló dùn ní. wàlá kí náà ó kọ́ ọ̀la sani tó fún adàlẹ́ án nítorí sọ fún akátó kò lé ní pé a ṣe tàwa lọ́dún nítorí sọ fún àmì àbá àbákùrẹ pé náà kọ́ ọ̀la hàdà wàlá kí náà kọ́ ọ̀la hàdà án wọ́n làbí hàdà ọdún yìí kò sọ pé pàtó báyìí àsìkò báyìí ọdún yìí ọdún yìí lè jẹ́ àsìkò àsìkò àwọn àmọ́ ọ̀rọ̀ wa dákẹ́ kí la wọ́n fà ń bẹ̀rẹ̀ mi yaqin ń bẹ pẹ̀lú àfọ àbúrò Siddiq radiyallahu anhu kò sí iyèméjì kódà kó ní pé ntọ́lẹ́ máa ṣẹlẹ̀ fẹ́ máa púfù nǹkan yóò dà wáyé àfọ àbúrò kúrò ṣe méjì pé ó ala al-haqq ntọ́nà bí mo ṣe yẹ òdodo ó sì rọ bẹ́ẹ̀. sọ̀rọ̀ túmọ̀ sí pé al-yaqin ntí jẹ́ al-yaqin náà ni nígbà tí àwọn nǹkan tí ó dá wa lójú tá a ti mọ̀ tó ti yé wa tẹ́lẹ̀ ntí èèyàn mọ̀ nínú ẹ̀sìn tí àwọn nǹkan kan bá wá fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ da nǹkan yẹn rú lẹ́mìí èèyàn gbọ́dọ̀ tó tí ó ṣe kí ni o tí ó dùn dédé tí ó níyà kí ni. lápòjú ẹnìkan ṣe wá sí ipò ọlọ́run subhanahu wa ta'ala ọgbà wa ti máa ń fi ìnira kan yàn òun lọ́ba tó lè ṣèdọ̀kú fún yàn kò sí ẹ̀dá kan tó lè fi nira kan yẹn ọlọ́run nìkan ó lè fi nira kan yẹn ẹnìkan bá dìde ọba mú oúnjẹ báyìí onítọ̀ nígbà tí ọlọ́run nìkan kẹ́nìkan bọ̀ ta kó nà lóńdè ẹnìkan bá bọ̀ ta ọba nà lóńdè bẹ́ẹ̀ ni yẹn ti ń dàtọ́ lọ́dún tata nà lóńdè àwọn akẹ́kẹ́ kan tó bọ̀ bí kálukú àwọn wọlé lóòótọ́ máa tó ọlọ́run sọ náà kọ alkẹ́rì ọlọ́run náà ń من أحد إلا ìmìnà الله. ìlàbí ìmìnà ẹnìkan ò lè kó nira kan bẹ́ẹ̀ nìkan ká àfikọ́lọ́run bó fọwọ́ sí pé ènìyàn kẹ̀nìyàn láti pàṣẹ rẹ̀ ìwọ́kọ́ ìwé ni yẹ̀kàn tó ń tún nǹkan yẹn wà zọ́hìn báyìí àgùrọ̀ nígbà wọn kọ̀ lóṣù ọjọ́ sábà bẹ̀rẹ̀ ó ti wà nínú ìmọ̀ ọlọ́run pé nǹkan yẹn ṣẹ̀ àwọn àmọ̀ yẹn tó ọ̀nà ló ń dè tí nǹkan kan ṣe sọlátara délé hada wal yaqin kéèyàn ní yaqin àmàdájú lórí nǹkan téèyàn gbàgbọ́ lórí nǹkan téèyàn gbọ́ nípa Allah subhanahu wa ta'ala níta gbàgbọ́ nípa Ànábì sallallahu alaihi wasallam àwọn kan náà gbàgbọ́ nípa ẹ̀sìn Islam ká ní yaqin lórí ẹ̀ wọ́n tẹ̀wọ́ pé àti ìbọ́lá ọba dúró. kí ni ìdí tí a fọ àwọn ìmọ̀mù náà wọlé tí wọ́n sọ pé al yaqin wa tawakkul tó yẹ kó wà pọ̀ dìlálà kan náà ní méjèèjì ni torí pé ẹni tó bọ́ lọ́n dúró àyè sọ pé èèyàn bọ́ lọ́n dúró nígbà tí gbogbo nǹkan bá ń rọ̀tọ̀ nǹkan bọ́ lọ́n dúró ó dà wá mi èyí ṣe wọlé lánàá bọ́ lọ́n dúró kì í ṣe gbàyẹn ni wọ́n mọ̀ tó máa tàwa kú ìgbàdé yẹn dídé tàwa kú náà gbogbo tó ọkọ̀ sí pé yọ ọ̀yọ́ tí ọ̀yọ́ torí pé tàwa kú al-akhd bil asbab la yunafi kàmáàlà tawakkul kí èèyàn ó ṣe àwọn asbáàd ìwọ̀n sọ pé èèyàn bọ́lá lóró kó o tó sọ wípé ìwọ̀n yàtọ̀ farqu bayna tawakkul wa tawakkulu yàtọ̀ wà láàrin tawakkul àti tawakkul yàtọ̀ wà láàrin méjèèjì àtawakkul ọ̀nà nìkan yóò jókòó ní wá sí kọ́mọ́dájú bọ́lá ń bá ní òun ó rí one million ní ètò òun wáyé ọlọ́run wà kò jáde ńbẹ ó jókòó kàwé kò lọ bí iṣẹ́ iṣẹ́ gàkà là tàwa kúrò nìyẹn. àtàwọn kan wọn náà ní pé èyí ó gbìyànjú èyí ó ṣiṣẹ́ èyí ó àgbá ayé ọlọ́run pété iṣẹ́ ìgbà akọ́lé òun kàn o tawakkaltu ala Allah mo gbá ayé ọlọ́run lórí tí mo ṣe yìí. so akhadhu bil asbab òun àti tàwa kúrò wọn jọ wọ́n ni lẹ́yìn pípa tánà sọlá sọlá fèsì hijra anabi fi akhdubil asbab kótó jáde nínú lórí káfọ́ wàhálì ìpolú lórí ìbùsùn kálímọ̀ rẹ̀ kó ló wọ́n bẹ̀ lára akhdubil asbab ọlọ́run tó mọ̀ dáhùn anabi ṣùgbọ́n anabi fi akhdubil asbab ìgbà tó tó ń lọ anabi ọlọ́dà rẹ̀ anabi kọ́kọ́ lọ ó tó wọ ẹni tó mọ̀nà ó tó ń anabi tó kọ́kọ́ lọ dúró sínú alábẹ̀ ọ̀la ọ̀sọ̀ọ̀sẹ̀ torí pé sọ́mi fẹ́ máa lè bọ̀ alábẹ̀ ọ̀la ọ̀dọ̀ síbi kò tẹ́ fún ojúdá mẹ́ta gbogbo yẹn ákàtà bẹ̀ àṣùbà. ìgbà táwọn èèyàn tó wá débẹ̀ tí wọ́n tó wá wo bẹ̀ táwọn àbákiri rí wọn tó gbọ́ sọ́kún alábẹ̀ ni láta mọ́kànlá wọn ò fẹ́ nìka bẹ̀ sí lẹ́yìn ni wọn náà fà lè fún wọn. kí ló ń lọ pè nípa àwọn èèyàn méjì kàtàkọ́ lọ́wọ́ ó sì kẹta wọn bẹ̀ ah, ìgbìyànjú táwọn lè ṣe láti ṣe fatawakkal fatawakkal ala Allah agbára lọ́wọ́ òun náà dà wá ṣe ń tán pè ní àkíkọ́ tó tàwọn kù yìí. Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní ihris ala ma yanfa'uk wasta'in billahi fala ta'juz. Òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo nǹkan tó bá ti pé yóò ṣe ọ́ láǹfààní pátá máa gbìyànjú rẹ̀. Wá máa gbára lé Ọlọ́run wá ràn àwọn Ọlọ́run má kàdára. Ṣùgbọ́n tó bá wá ṣe gbogbo àwọn ìgbìyànjú yẹn pátá ń tọ́ fẹ́ kó bọ́ sí yẹn tí ò bá wá bọ́ sí i. Ànábì sọ pé wàhálà àtẹ́kọ̀ lọ́wọ́ fún àìtò kẹ́dà wàhálà kàdà kàdà. Ànábì náà wàá sọ pé nǹkan sì mọ̀ bí a ti bá tó ṣe báyìí kò bá tó rí báyìí Ànábì náà sọ bẹ́ẹ̀. Kí ni kàtà sọ kul qadara Allahu wa ma sha'a fa'al. Ọjọ́ ṣe exam gbogbo tó yẹ kó o kà kó lọ kà gbogbo tó ní o ṣe pọ̀ náà ló ṣe. Nígbà rẹ̀ fọ́ọ̀tù ọba tó jáde ọba lọ ọkà bó ló ṣe jẹ́ owó nǹkan tó yẹ kí n ṣe gbogbo náà ni mo kàn síbẹ̀ gbogbo tó yẹ kí n ṣe òun náà ni mo ṣe àwọn àdéhùn tó wà bẹ́ẹ̀ ni wípé nítorí kò fẹ́ẹ̀lì òun náà ni wípé ìlà kan bẹ wọ́n lè wò wúrọ̀ kan lórí ẹ̀ ọ̀rọ̀ kọ nǹkan lórí ẹ̀ wíwọ̀ sí mi mo bí ìmọ̀ rẹ̀ gbà pé ìbáwọ̀ ṣe kádà náà ni ọ̀kọ́sọ́gbó gbìyànjú tó fi lè páàsì òun gbogbo ìgbà tí o fi lè pass wọn ló ti ṣe yẹn. ó wá ṣe é fún mi pé kò fún mi ní orí fún ọ tí o mọ̀. wọ́n ń kó gbogbo okò yẹn jọ nígbà tó kó okò tí wọ́n bá wọ́kọ̀ rẹ ti wọ́n orúkọ rẹ bẹ̀rẹ̀. mo fi bẹ́ẹ̀ àròkọ tẹ̀ ń bẹ̀rẹ̀. wọ́n mú pépé òwe ní kọ́mọ̀lì yẹn fún ọ ṣùgbọ́n kì í ṣe kí wọ́n kí wọ́n kọ́ ọ̀rọ̀ kọ́ lẹ̀ ọ̀rọ̀ ìbá nígbà tí ó kọ́ ọ́ ọ̀hún wọn gbọ́dọ̀ fàtàwà kálífà gbogbo àlọ́ ló kádàrà ńlá kì í ṣe fi mọ́ kádàrà rẹ̀. ihris ala ma yanfa'uk ọ̀gá ẹ̀sẹ̀ exam bí o ti lè bàbá yẹn nígbìlẹ̀ níbi onílẹ̀ là ó kàn ọ̀rọ̀ sí ní nígbìlẹ̀ ọ̀rọ̀ náà yẹn ọlọ́run ló dùn pàṣẹ gbogbo àlọ́ lọ́wọ́ lá kì í ṣe túmọ̀ ẹ̀ lẹ́yìn ìgbà tó o bá kà á dáadáa ó wà gbára sójú ọlọ́ ní ìgbàlálẹ ọlọ́ ìtumọ̀ tàwọn pè ní ẹ. nítorí wọn pè ní ìgbàlálẹ ọlọ́ ó ní ìṣe pẹ̀lú yẹkìn torí pé tí o bá ní yẹkìn kò lè ní tàwọn pè. torí nítorí fi gbàlálẹ ọlọ́ ni o ní yẹkìn kò yẹ tó wọn máa tàwọn kalẹ̀ àlọ́ lọ́wọ́ fún ọ̀hásán. ẹni tó bá lóun gbára lé ọlọ́run ṣùgbọ́n kò sí yẹkìn fún ìgbára lọ́lọ́ yẹn yóò padà fẹ́ẹ́ tọ́ba tó stage kan ìrètí pípẹ́ máa sọkàn láàárẹ̀ yàkínni ò sí nìyẹn ọlọ́run máa yàkínni ò ní wọ́wọ́ rẹ̀ tó o kí nìyẹn dábàá fi ṣe jámọ̀ lórí yàkínni ọ̀tọ̀ kún torí pé yàkínni tó yẹ ní nínú ọlọ́run òun ní ma dókítà wọn kún kó rọrùn fún yàn láti lè pa ọlọ́run ọba subhanahu wa ta'ala láti lè bọ́ ọlọ́run ọba dúró. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما أيها الأخوة المؤمنين جوالي الأحزاب أو الأحزاب جزوة الخندق إذا gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí ayé pátá pẹ̀lú ìpínlẹ̀ àwọn ìyàwó tí wọ́n pa wọ́pọ̀ báwọn fẹ́ gbógun ti won يا keferi aye pata pelu ipinle awon iyawo ti won صلى الله عليه وسلم aṣojú àwọn mùsùlùmí tí wọ́n bẹ ní ìlú Madina. ogun ọ̀rẹ́ pẹ̀lú Ghazwatul Ahzab wọ́n ti máa ń pè ní Ghazwatul Khandaq. wọ́n parapọ̀ wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n fi wọlé ìlú Madina. bàtà fẹ́ wọlé tó kúrò tó wọlé wọ́n sẹ́ǹdì sígbà sanni rẹ̀ bí yíyá àwọn tá à ń iye nǹkan ogun rẹ o iye àkúnú rẹ o iye àwọn tó kọfà ata rẹ o iye. wọ́n sọ gbogbo ẹ̀ àmọ́ sọ́lá àlọ́ sọ́lá ẹ̀dínà tó wọn àlà mi kà pé kẹ́ni kò lọ ojú lóòótọ́ ni bàbá mi náà lọ tó dé wọ́n pọ̀ o. nínú àwọn tí ń bẹ nínú ìlú Mẹ̀dínà àwọn mùsùlùmí ń bẹ ń bẹ àwọn Yahudi wà ń bẹ àwọn Yahudi ọ̀sọ̀fẹ́ ti àwọn mùsùlùmí àwọn gan àwọn wọ́n fara mọ́ àwọn tó ń bọ̀ nínú àwọn mùsùlùmí wọ́n ti pín sí méjì àwọn mùnàfíkì náà wà bẹ́ẹ̀ àwọn mùnàfíkì wọ́n wà bẹ́ẹ̀ àwọn mùnàfíkì wọ́n wọ́n bá wọn yàn lábẹ́rẹ́ sọ́tọ́lá wọ́n lẹ́nu wọ́n kà mẹ́lẹ́wà lẹ́nu rọ̀ lẹ́nu ẹ̀kọ́ ló sọ̀rọ̀ jù ìwọ́n á domi tútù sẹ́mi àwọn mọ̀mìnì mi torí pé anabisalaam salam ntọ́lọ́ ní ká pẹ̀lú ìmọ̀ràn bá nàbí bá látọ̀dọ̀ àfọwà Salman Al-Farisi lọ́nà ní kí wọ́n gbá handak wọ́n gbá kòtò yí gbogbo olùmọ̀dínà báwo ni wọ́n lè fi ń sáwọn àmì fún àwọn ọmọ náà ní gbogbo ẹ̀ à ń gbé kòtò ní ìdẹ́bí ìjà adáǹsọ nìyẹn àwọn ọmọ ọkàn fẹmi Yusuf ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀mí àwọn mùsùlùmí mi wá tún bẹ̀rẹ̀ sí ní bàtí òsì yẹ kí ẹ̀mí wọ́n bẹ̀rẹ̀ sí ní mí ọlọ́run bá ní wàlámọ̀ọ́rọ́ àmì ìdánilẹ̀ àzá nígbà táwọn mọ̀mìnì ọlọ́run wọ́n kí wà lámọ̀rọ̀ mùsùlùmù ó ní mọ̀mìnì àwọn mọ̀mìnì tí wọ́n ní yẹ̀kẹ́yìn nígbà tí wọ́n mọ iye àwọn azab àwọn ọ̀tá tí wọ́n ń bọ̀ kọ́lu hàdà mọ́ àdánà lọ́hùn ọ̀rọ̀ sọ̀rọ̀ kò sí wàhálà kankan ntọ́lọ́ àtijọ́ rẹ̀ pẹ̀lẹ́ tí bá wà àdéhùn náà ọ̀lọ́sẹ̀lẹ̀ yẹn. iná lọ aṣọ́ra bẹ́ẹ̀ mọ̀mìnì àwọn fúnṣà wà àmúhálà bẹ́ẹ̀ لأن لهم جنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون عندما بعد سنة فيقتلون أما إيه الطهوات ويقتلون هم بينه نقول سوى هنجوني هذا ما وعدنا الله فهو أقوام بيو ثم فنتان بيو سهول اذكر تسونا فيقتلون ويقتلون هذا ما وعدنا الله ورسوله nítorí orí yẹn náà ó sì wà lábẹ́ àdéhùn tọ́lọ̀ àtòjúṣe rẹ̀ sùn wọ́n sọ́dọ̀ kan lọ́wọ́ wọ́n rẹ̀ sọ̀rọ̀ àwọn òjìyàn lórí dáná òwò tọ́lá lọ́wọ́ àtòjúṣe rẹ̀ sùn. àṣẹ méjì lè rí ẹ wọn máa ń sáadà hùn ilà ìyìn máa ń wọ́n tẹ̀sí. gbogbo ń tọ́sẹ̀lẹ̀ yẹn gbójú ogun ṣe lè tó ó tún lé ìmọ̀ọ́nì ọkùnrin wọ́n tẹ̀sí lẹ́mọ̀ àti jújú wọ́n ju sẹ́wọ́n lẹ̀ fọlọ́ subhanahu wa ta'ala. àwọn mọ̀mí nítòótọ́ tí wọ́n bá dàgídàgí tó dé tán ìmánì wọn tún máa lékún sí i ìmánì wọn yóò tún máa lékún sí i wọn tún máa bẹ́ẹ̀rì sí títóbi ọlọ́run ọlọ́run tó ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ti sọ bẹ́ẹ̀ bí nǹkan báyìí náà máa ṣẹlẹ̀ zada ìmọ̀nà wà tẹ̀sílẹ̀ lórí ìmọ̀nà wọn láì mìíràn alukur'an nínú sura yìí ọlọ́run ọba sọ bí ìbẹ̀rù jọ́nà ti tó ọlọ́run wa ìzàgàtìl àbẹ̀sọ̀rọ̀ wàbọ̀làgàtìl kùwọ́ وتظنون بإيه وتظنون بالله ظنون هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó bí ọjọ́ yẹn ṣe lè ọlọ́run ní zagati abisor ojú bẹ́ẹ̀ yọ ọ́ta nínú àkọ́wá nínú ojú ẹ̀ ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó ọlọ́run bá ṣe tẹ̀síwìrì gbíjọ́ yẹn ṣe lágbára tó lápòjú o ti ọba fún express o ti wọ̀tún o wò sí orí pé gbogbo ẹ̀dá kò sọ́kọ̀ ọba ní ìwọ làbọ̀wọ̀ sáré ló máa ṣe fàájì kí ara rẹ̀ kọjá nígbà tó wá dà ní ọ̀nà kí làkàdá kan náà yára àṣìbọ̀ tọ́lọ̀ kò tán lẹ́nu tó bá lọ ya píktọ̀ bójú ló ṣe rí nígbà tó rí náà yọ̀ọ́fẹ́ ìjọ jáde tọ́lọ̀ fún kí ni o fún ìbẹ̀rẹ̀ àwọn bàbá yìí ṣe mọ̀gbáradà kí exaggerate bó ṣe ní ọlọ́run ọ̀rọ̀ wa ìzága tẹ̀lé àtẹ̀sọ́ ọlọ́run nígbà tó bí fẹ́ yọ bàbá yìí tó bẹ̀rù wọ́n bá lágbá tó òwò bọ̀ hànà àjẹ. ẹ̀mí fẹ́ jáde látẹnu báyìí ẹ̀mí fẹ́ jáde tí nǹkan tó bá rí nǹkan bẹ̀rù ẹ̀mí ó sì ó pẹ́lú mímọ́ nígbà tó bẹ̀rù. wọ́n tọ́jú mẹ́rin bí láhẹ́ gbọ́n náà ọlọ́run láwọn náà ń gbé tàwọn ènìyàn ní ká kiri àlùmọ̀mọ́ ń gbé tàwọn adáwọn ọmọ mi wò wòzèzèlè wòzèzèlè ṣèdìdà àwòrán ní ti mímì kì í tó wá sí mímì lásán ṣèdìdà tó tún lé ní ti mímì tábà ní zulifilizi zala nǹkan ọ̀rọ̀ tó fún mi tó fún mi láàrin ọ̀rọ̀ o ti tó bàbá ìgbà zulisila tilẹ̀ adùn zulizala ọ̀rọ̀ tó tó mú sífà ìdá zúlìzìlì ti ard zilzala ṣùgbọ́n bí ọlọ́run tún mú sí fà wá wà zúlìzìlì zilzala ṣèdídà káàmù àlọ́mọ bíbí ọ̀rọ̀ ọgbọ́n náà wọ́n ṣe tó ọlọ́run ṣùgbọ́n bó ṣe le tó náà àwọn tí wọ́n ní yàtọ̀ wọ́n máa zọ́ọ̀dà wọn ìlà ìmọ̀ọ́nà wọ́n tẹ̀sí bó ṣe le tó náà ó tún lé mọ́nà ọkùnrin àti ìjọwọ́dù sẹ́lẹ̀ fún ọlọ́run bákan náà وقال تعالى ألم تلا رجعت صفى الله من القرآن أولئك الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. الله وبني àwọn èèyàn tí wọ́n jẹ́ wọn mìíràn tí ẹ̀ka ìlú wà fún wọn. ìgbà táwọn èèyàn bá ń sọ fún wọn wípé à iná nẹ́ẹ̀sà kò dìjà mọ̀ ọ̀la àwọn ọ̀tá mọ̀ ti parí iṣẹ́ lórí yín wọ́n mọ̀ ti pílánì lórí yín wọ́n mọ̀ ti ṣe gbà wọ́n mọ̀ ti sáwọ́ Amẹ́ríkà bọ́ọ̀ bá wà ní yàrá wọ́n rí fún un bótu wà ká máa sọ́tò fàkṣọ́wò ẹ máa bẹ̀rù wọn ẹ jẹ́ máa bẹ̀rù. fasada ìmọ̀ ẹ̀ gbogbo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀ ni wọ́n tún máa lékún wò nítorí ọ̀dọ̀ rẹ nìkan ìjọba máa sọ ní pé hasbunallah wa ni'mal wakil gbogbo ìdẹ́ǹsẹ̀ ìhàlẹ̀ ni ọlọ́run ti wá ti tó wa ó ti tó wa lẹ́ni máa ń dà láàrẹ̀ lẹ́ni tí èèyàn máa ń gbára tì fàǹkọ́lá gbogbo ní ìmọ̀ ti mìnira wọ́n bá máa ṣe tó wù wá wọ́n máa lọ wọ́n máa rìn fáńdá bí ní ìmọ̀ ti mìnira pẹ̀lú àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run níbi èyí tí ń bẹ̀rù àwọn máa yẹ fáńdá tiwọn wà fẹ́bìlìm àti àjò látọ̀dọ̀ ọlọ́run lámìyàm sẹ́sìmù sùn aburú kan ò ní ṣe wọ́n aburú kan kò ní ṣe wọ́n ọ̀tọ́ba òòrùn wà ọ̀nà torí pé nítorí tó wọ́n rí ìyọnu ọlọ́run ni wọ́n ń tẹ̀lé onáni alukur'an wọ́n wọ́n wọ́n fún bó fẹ́bìlìm àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó ní àjùlọ èyí tó tóbi ọlọ́run sọ̀rọ̀ kan bí pé lámìyàm sẹ́sìmù sùn aburú kan ò ní ṣe wọ́n ẹlòmíì ń bẹ àbọ̀lọ̀ ń dúró rẹ̀ àti jáde ló dá tó wàhálà gbèrè tàbí pé yóò tiẹ̀ kọ́ kàdà gan fún ah, ah, ah ẹnìkan ti rí nation bí kò máa ṣe sàárà sí òun ọ̀gbìn ọ̀tún àwọn ọ̀gbìn ilé ní ọ̀gbìn ibẹ̀ ni wọ́n kó jùlọ lórí ìdílé yóò tún wá bá ń bẹ̀ lẹ́mi yẹn sase ọ̀mùsù aburú kan kò ní ṣẹlẹ̀ sí wọn àfẹ́ àwọn kan lè wọ́n lọ́wọ́ lẹ́yìn bàtà wọn fà yẹlẹ tó wà lórí ibùsùn rẹ̀ ó ní látàlámú àyìnlẹ̀ ìjọba ojú ojú kò ní rí oorun sùn láéláé wọn fa háhánà lèyìn mu àwọn tó ara sẹ̀rí rẹ̀ èmi Khalid bin Walid lónìí ni mo fẹ́ jáde láyé lórí ibùsùn mi lórí bẹ́ẹ̀dì ẹ̀wọ̀n ni mo tó jà láyé kò kú bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń bẹ̀rù pé òun fẹ́ lọ kó mọ́ bàa kó sójú ogun ní òjò ọ òun tó wà ń lọ yìí nísìnyí fàhánà yóò mọ amótó alásèré èmi ni mo afẹ́jà ìlàyé ní lórí bẹ́ẹ̀dì mi jẹ́ ìpolójú tó látàná mọ àyìn ìjọba ojú ogun ọmọ ni ojú ojú ogun ni oorun sùn. sọ̀yẹ́ túmọ̀ sí bọ́ọ̀lù mi bẹ́ òwúrọ̀ sùn òwúrọ̀ tọ́ wọ́n ti rí màá ṣe òwúrọ̀ jẹun òwúrọ̀ jáde òwúrọ̀ lọ́kìlámọ́dá òwúrọ̀ kí ni ọ̀wà á fún ẹ ṣe èyí ò gan lọ́tọ̀ àdánwò kan ní ìlú ọkàn bàbá àti ìyá rẹ ẹ̀rọ wọn ò yàwó wọn fẹsẹ̀ ọkọ ọwọ́ ojú ẹ̀rọ wọn náà sàárà sí ọ ní ìrọ̀lẹ́ ọmọ ọwọ́ tó ní sàárà tó ṣe ọ ó sì mọ tó pẹ́tì condition táwọn òbí rẹ wà èyí ò gan lásán wàhálà kan nínú ìgbésí ayé ẹ̀ńtọ́ba ti bẹ́lẹ̀ ń dúró lẹ́mí àmísàsì òǹṣọ́ àwọn orúkọ ò ní sí wọn. ìtawà wá sì tún pè lára tó bá ṣẹlẹ̀ sí wọn máa ń sáádà ńlá ìmáná wọ́n tẹ̀sílẹ̀ yóò tún lé lẹ́nu ọkùnrin náà níbi ọlọ́run olóhùn ní dá wa wò àwọn àdáwò tó lóhùn wa náà ní ọlọ́run ní wa yẹn. yóò tún rí bí ṣékin ní owó rẹ̀ bí fi há sí yóò tún lé ìgbàgbọ́ wọn kún àdáwò bá ń tóbi rẹ̀ kí yóò wọ́n ṣe àlékún ìgbàgbọ́ ẹni kọ̀ọ̀kan wa. wàkọ́lá tẹ̀ án rẹ̀ tí ọlọ́run rẹ̀ gbọ́dọ̀ sọ fún wa pé wọ́n tọ̀wọ́ alẹ́ ayé lẹ́dẹ̀ láyà mọ̀ ọba ọlà ìyọba tí òun kú lálẹ́ nígbà tó gbogbo tí èèyàn lè máa gbára lé nínú ọ̀dà ọlọ́run ìyàmọ̀ tó gbogbo wọn ni wọ́n kú tó bá ti wá kú ojú tì babaláwo wọn tó gbójúlé ojú tì ọ́ ọjọ́ bá jáde láyé gbogbo ẹni tó gbára lé lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn ẹlòmíì tá dáwọ́ kaba ẹni ká ah, aláàánú òun ti lọ tó ń ta náà fatawakal ala agbára lé ọlọ́run ọba ọba àlàyé ọba tó ìpín láyé mẹ́wọ̀n ní gbogbo nǹkan ní gbogbo ẹ̀dá ní òkú ṣùgbọ́n lọ́wọ́ ọlọ́run ò ní pé ó dáa ká lé ọlọ́run ẹni tá a fẹ́ gbára tí ń ṣe ọlọ́run yìí kò láfiwé nínú kò tí ò gbani dúró tó bá wú lómi kò lè pani. ibi kan náà rẹ̀ tìlẹ̀ igi yẹn ọ̀gbà dúró wọ́n wá ní sásásá igi ìjọ rẹ̀ gbèsèjì lè ẹjọ́ owó lù nítorí pé tó bá fẹ̀yìn tì gan kò gbà ń dúró igi tó lè wó lù yẹn téèyàn ọmọ pé nǹkan wó lù yẹn yóò jẹ́ igi tó pé bá fẹ̀yìn tì gan ó tó gbà yẹn. owó ni lẹ́ẹ̀fì lè mọ̀ pé ẹni tó lọ́ọ́ fẹ́ gbára lé òun gan-an kò tí mójútó àlámọ̀rí rẹ̀ gbèlè tàṣe pé yóò wà wá fi ọlọ́kàn balẹ̀ lórí kan tó ṣẹlẹ̀ ọlọ́ba ní kò tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ní agbára ní ọlọ́run ọba ọba aláyè ọba tí ò ní ṣe kíni tí ò ní pẹ́ láéláé wa qala ta'ala ọlọ́run tí ọlọ́run rẹ̀ káàkiri sọ wípé wa ala Allahi falyatawakkal al-mu'minun ọlọ́run ọba nìkan ní àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n máa ń gbára lé wa ala Allahi falyatawakkal al-mu'minun ọlọ́run ọba ìṣàfihàn ọ̀rọ̀ ní alẹ́ nìkan ó ní àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n máa ń gbára lé wọ́n kọ́ wọn tó rárá ọlọ́run tó rárá rẹ̀ láti sọ pé fàyídà àzẹ́ńtà tó tọwọ́ kẹlẹ̀ alẹ́ la ọlọ́run ọ̀rọ̀ àmọ́bí sọ́lá ọ̀rọ̀ sọ́lá tó bá ti nípinnu tó bí oṣù bá ṣe nǹkan nìyí fọ́tọ̀wọ́ kẹlẹ̀ alẹ́ wọ́n gbọ́ àlọ́ ọba ṣe nǹkan kan sí mọ́tò wọ̀nyí náà kọ́tọ̀ wọ́n kẹlẹ̀ gbọ́dọ̀ lẹ́yìn lórí. bóyá bá wa ẹlòmíì wa máa ń béèrè pé tẹ̀fẹ́ àwọn tó fẹ́ra wọn tó padà wá kọ́ra wọn lè ṣe wọ́n ṣe ṣe hàrà ni wọ́n ṣe fífi àwọn tó fi àárẹ̀ wàmọ́sádà ilà ìmọ̀ ni wọ́n tẹ̀sí mi ó tún bá oorun náà ní ibi tó bá ṣe náà. sùdí ìdọ́gbọ́ wípé téèyàn bá ti ní azimu níbi téèyàn bá ṣe gan-an. وتوكل على الله يعطي الله يريد تكون ويريد فلك اليقين ان تنقل اليقين على التوكل ودجون ولكن من توكل على كنيون يقين بعض الله عن كذا كي يجوزون بجوز فرق وقوة فإن شاء الله تعالى àwọn ọ̀dọ́ ń bíbẹ̀ yìí abẹ́rẹ́ àwọn anìkejì rẹ̀ kí ó fún wa ní àgbáyé ọ̀rọ̀ rẹ̀ tí a bá ní káwọn táwọn ìṣòro yóò mọ ayé àtàlẹ́jì síbi táwa ẹ̀ ó súnmọ́ pé a ti wọnú rọmọdánù àbí kí rọmọdánù máa kó máa kalẹ̀kùn ṣèdí ìtọ́jú jẹ́ pé báàbù tàwọn kúrè kí ni wọ́n tàwọn kúrè wọn náà là á dá dúró pẹ̀lú ìgbọ́lá tó bá dé ìyẹn rọmọdánù àwọn máa tẹ̀síwájú tó a fi àyè lẹ̀ torí pé ní rọmọdánù nínú oṣù wáàsì ni oṣù ìdánilẹ́kọ̀ọ́ ni àfi tó bá yà ọ̀lẹ́lẹ́kùn tẹ̀síìrì ó máa lọ ìdárísí ó máa lọ oríṣiríṣi àwọn nǹkan ó tún máa lọ nínú oṣù Ramadan nínú oṣù Ramadan oṣù tí gbogbo ẹni tó bá jẹ́ àfẹ́ tó máa ti ń ṣe títún máa tún lọ ṣe mọ́ọ̀rì ṣáàṣì ju títẹ́lẹ̀ lọ torí pé oríṣiríṣi àwọn ìbéèrè ní ọmọ wa nínú Ramadan àwọn èèyàn sì máa ń léwu tó bá ti pàápàá wọ́n gbà fún gbogbo ẹ̀yìn ìlú dọ́mọ̀ tó àbúrò àwọn ilé tí tí Ramadan bá ti ń bọ̀ yóò bẹ̀rẹ̀ sí máa ṣe ààrùn àtàwọn kan náà nínú ètò ìgbésí ayé mùsùlùmí ṣòdí ìdẹ̀wò jẹ́ pé gbogbo ẹni tó bá máa dín sí tó pẹ̀lú aláàfáà tí rọmọdán bá ń bọ̀ ó kéré ju oṣù kan sí rọmọdán yóò ti máa pèpè ọ̀pọ̀lọpọ̀ ìṣèwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé ọ̀rọ̀ sí ní nínú rọmọdán láti ṣàlàyé àwọn kan tí ó tí ó yá àwọn ẹ̀wọ̀n ní oṣù rọmọdán tó ń lọ́wọ́ bá ń tóbi rẹ̀ kó ní kí rọmọdán náà kó bá wa láyé kó bá wa láyé wa káyọ̀ fi ìdùnnú àti ìfọkànbalẹ̀ àti àlékún mímọ́ nìkan fi gba àwẹ̀ náà bọ́wọ́ fún ọtí kẹyọ fún ọ̀rọ̀ mi. insha Allah ta'ala. ṣọ́ra ńlá ìlà ìlà ń bá sọ́fù kọ́wàtò yìí. assalamu alaikum